Action. no matter how far you go in life, and no matter how wide you've traveled in the world, they said worldwide. You definitely has got a, a, a source. I mean, if you can shout it, and so all our shout outs to those who are actually the persons, people speaking the language of the song we are actually playing this morning that is traced back to Nigeria, the Yoruba speaking aspect of Nigeria. Uh, not segregating, we just saying the good morning to the Jesha people. Uh, my name, I still go by the name Kenny Sparks. Double, and don't forget you're sitting to Sparks Global. Uh, so that you can know that I'm actually still be affiliated to the people speaking this language, my Oruko, me Ken Dosh, and Iluruko. àdòdò mi rèmídòrè rèjì rárá ìṣekọ̀ ọ̀dọ̀gbẹ́lẹ̀ ń jẹrìí igi ọ̀kan bá bí èjì lè wọlé tán máa wọ́n ní lójú rogún èjì wọ̀ lójú ìyá ẹ̀. ọ̀bẹ́kìtì bẹ́kísẹ̀ yẹn náà rí fẹsẹ̀ méjèèjì bí sílákìsí sílákìsí àdó nígbà aṣọ. Ah, bómi kí n bọ̀ ọ̀rọ̀ lẹ́yìn mi kí n padà lẹ́yìn ọjọ́ mo ti dáyé èjì yóò jalè rí ojú olóko báyà ló ti ń jẹ tiẹ̀. Ah, èmi wá lẹ́pọ̀ ńlẹ̀ mọ̀ lẹ́wà lọ́dàn. Don't let me take you too far on the journey because I've got a person in the studio in the house in the house this morning who is going to take you on that journey together. And so, if you are the Iljisha speaking person, why not just stay tuned and as I hand you over to the real Iljisha boy? I talk of no other person, Boro Homoro. That is Olabanji Joel Horolugbagbe. and the next verse you'll be hearing with that will be that of this gentleman. mo kí n nílé mo kí n lóko wọn ti sọ mi mo dẹ̀ mọ̀ pé yìí kí n jára ọmọ òjèṣà yìí tí a mọ̀ pé òjèṣà ni mèrè n ti gbọ́ ọ̀rọ̀ olùgbàgbé dòmírè dòmí ọ̀làbàmì jíjọ ẹ̀ èmi ọmọ ọwọ́ ọmọ ẹkùn ọmọ alárùn òjíjí lérùmọ́jọ ọmọ olú ọ̀yọ́ ọmọ onílẹ̀kẹ̀ ọmọ ẹlẹ́yìnkùlé àdéhùre olùgbàlà jẹ́mi dàbí olúléyé gudugudu rẹ̀ àtújà òkè ìyá bàbá mi á ní wípé tọ́ọ̀gì ní àárẹ̀. ìjẹ̀ṣà ni mo rè nítorí bẹ́ẹ̀ náà ni mo ṣe mí kí gbogbo èyí kí n jẹ́ ìjẹ̀ṣà níbẹ̀ ni ìyín kí n jẹ́ pé ọmọ yín ló súnmọ́ ló èyí torí pé ń jọ̀lẹ̀ torí pé iṣẹ́ là ń ṣe débẹ̀. Ijesha are businessmen, business people. We do business everywhere. We are hardworking, we are resilient, we are strong, we are responsible. Ǹjẹ́ kí mi sọ ọ́ léde kí a gbọ́? Ìjẹ̀ṣà ọmọ wa àìṣọ̀lẹ̀ ara àìṣọ̀lẹ̀ nítorí bẹ́ẹ̀ ni ṣe rí wípé gbogbo èèyàn ọmọ Òjẹ̀ṣà níbikíbi oríire ọmọ ń kànkì ọmọ ṣakin nítorí bẹ́ẹ̀ la ṣe kí gbogbo orin pátápátá lónìí lówùúrọ̀ ó pèsè dáadáa nìjí ìjọ náà orí Sparks FM Global ní èmi àti ọ̀ṣunlẹ̀ Kẹ́hìndé tìmí kì í lónìí ìjọ náà ì bá a gbọ́ Sparks FM Sparks Global lórí Sparks FM ní Facebook ìlẹ̀tẹ̀lẹ́ríà ìtúlẹ̀tẹ̀lẹ́ríà ní at sparks fm at fm sparks lórí twitter rẹ ni sparks fm sparks underscore fm lórí instagram ṣẹ́yìn ti gbọ́ abẹ́ ni ìmọ̀ tẹ̀lé ojèṣà ní àárẹ̀ ọmọ òjèṣà kan wọ́n níbẹ̀ ìjọ náà ìmọ̀ ń dojú tì mí o ìmọ̀ jẹ́ yín padà lọ́lé mo kì í dáadáa ọ̀ṣunlé yìí kẹ́hìndé mo ti gbé fún ọ padà gbà ìyẹn èèyàn mi mọ́ rí ọwọ́ rin ọ́ àìlẹ́yìn àìlẹ́yìn à ń bọ̀ à ń bọ̀ à ń bọ̀. On Sparks Global, we don't segregate. And that's the reason why we are just telling everybody don't forget you sus, don't forget where you're actually coming from. And as you actually do that, the Almighty God will continue to bless you. Don't forget your country. Don't forget your state. And don't forget your town. And don't forget to keep it locked down on, on Sparks Global.